الفلاح حي على الفلاح ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه أدعوك بفهم الله bí a ṣe máa ṣe ní gbogbo ìgbà tí bá ti fún wa láǹfààní pé a wá sórí ètò báyìí ká ọpẹ́ fún Ọlọ́run fún gbogbo àánú àti ìkẹ́ tí ó fi bá wa dé àsìkò tí a tún bá àwẹ̀ dé yìí pẹ̀lẹ́ nìkan kan wa Ọlọ́run gbogbo tí ó ṣe fún wa ní dáadáa Ọlọ́run má jẹ́ kí ìbàjẹ́ ó kan ẹnìkan kan náà ìgbìyànjú eléyìí tá ti ṣe láti gbà táàwẹ̀ ti bẹ̀rẹ̀ èyí tá lónìí náà Ọlọ́run bá ń bẹ̀ ọ́ bá níjọ́sìn lónìí. mi ìmáàmù wa náà tí àjọ máa ń ṣe bákan náà gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wọ́n tó ti wà ní kalẹ̀ lónìí gbogbo alámọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó létò ni tó sì jẹ́ pé gbogbo ń tà ń ṣe ń bẹ̀ àfi ká fi tò ṣe àfi ká fi ìmọ̀ ṣe ó ní tí ó yẹ ní ìgbà kan sígbà kejì nígbà tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ àdìpẹ́ tí wọ́n ń ṣe lálàyé fún wa òní tá a fi òfin tó de àwẹ̀ ní gbígbà tó de ẹnu ṣíṣí gbòdáàrin òní tá a ṣe lálàyé fún wa tó bá ti dọ́wọ́ parí báyìí ó tún ti láwọn àlàyé tí wọ́n tún tàn mọ́lẹ̀ sí fún wa ara ọ̀tọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ́njú òní náà ni yídi ìtọ́dún yìí ni ó fẹ́ bá wa torí pé kò súnmọ́ ó jẹ́ pé a lọ papọ̀ bá a ṣe mọ́ papọ̀ láti kí yídi láwọn àyè tí nkàlùkù wa ti mọ̀ tó ti mọ́ kí nídìí èyí kí ni ọ̀nà tá a gbà ṣe kí yídi fún tọdún yìí gbà tọ́lọ́mbá ní kí wọ́n rí oṣù pé ṣì nù òun náà ní kí mọ́ mo ṣe láláì fún wa kọ́nà ọmọ kí ó ṣe rọrùn fún wọn láti ṣe àlàyé náà kó tẹ̀ ṣe rọrùn fáwọn náà bákan náà láti gbọ́ wọn yé àtàṣì sọ àtàṣì gbọ́ yé ọlọ́run má jẹ́ kí ìkankan náà kó ṣọ̀kan ẹni kankan wa bismillah náà. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. adakwa fún ọlọ́run. alhamdulillah barakatuh fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ Allah subhanahu wa ta'ala Allah ni wa ataakum min kulli ma sa'altumuhu wa in ta'uddu ni'matallahi la tuhsuha Allah ni àwọn nǹkan tí à ń tọrọ lọ́dọ̀ wọn ọlọ́run òun máa ń ṣe fún wa èyí tí ó bá wo òun bẹ̀ ọlọ́ni tó ń bá ní ká máa ka ìkẹ́ òun lórí wa àlèkà ọ̀kan nínú ìkẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀nà ni pé ó mú wa débi tí a dé nínú oṣù ramadan àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó má sàlẹ̀ ìgbà ní ìjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa pé a ti bẹ lọ́hùn pé kó fi ẹ̀mí wálẹ̀ kó ti fi ilẹ̀ bẹ lọ́hùn kó fún wa ní iṣẹ́ olóore ṣe èyí abẹ náà kó gbà níjọsìn lọ́wọ́ wa ìgbésẹ̀ tí ó kẹ́yìn ọ̀nà nìkan tí a mọ̀ sọ nípa rẹ̀ èyí tá a mọ̀ sí al-Eid ṣíṣe ọdún kíkírun ọdún àti àwọn nǹkan tó jẹ mọ́ nínú adab nínú ẹ̀kọ́. lákọ̀ọ́kọ́ àdìsí wa nínú àdìsí Anas ibn Malik radiyallahu ta'ala anhu pé qadima an-nabiyyu sallallahu alayhi wa sallam al-Madina wa lahum yawman yal'abuna fihima faqal ma adani al-yawman Anas ibn Malik radiyallahu anhu. ó ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó dé lu Madina ànábì bá àwọn ará Madina tó jẹ́ pé wọ́n ya ọjọ́ méjì wọ́n ya sọ́tọ̀ ọjọ́ méjèèjì wọ́n yàn ní pọ̀sìn kí ni wọ́n fi ń ṣe yẹ́là abúna fìyìmá wọ́n máa ń ṣeré ń bẹ̀ wọ́n máa ń dọ̀wẹ́kẹ́ ń bẹ̀ ànábì wọn bí wọ́n pé máa dání lè ọmọ ẹ̀ ọjọ́ méjì tẹ yà sọ́tọ̀ yìí bó ló ṣe jẹ́ kọ́ọ̀lù wọ́n ní àwọn ará Madina sọ pé kúnna nal'abu fìhìmá fil jahiliya nínú ìgbà tí ọ̀rọ̀ ọlọ́run bó ti yé wa ọjọ́ méjèèjì yẹn lọ́jọ́ ọdún wa tá a fi máa ń ṣeré tá a fi máa ń dáwọ́ ọdùnnú faqala nàbí sallallahu alayhi wa sallam anábì wọn sọ fún wa pé qad abdalakumullahu ta'ala bihima khayran minhuma yawmal adha wa yawmal fitr anábì ní méjèèjì tẹ ń yà sọ́tọ̀ tẹ fi ń sọdún yìí ọlọ́ba ti fi méjì míì tó lóore ó ti fi pààrọ̀ fún yín méjèèjì tó fi pààrọ̀ fún yín òun náà ni Eidul Fitr ọdún ìtúnu àwẹ̀ wàhídùn adùhà àti ọdún ìpẹran ọdún iléyà àtàbáwò ó túmọ̀ sí pé ọdún títí Islam ọdún tó jẹ́ pé ó máa ń wá lẹ́yìn ìjọsìn ọlọ́run subhanahu wa ta'ala ni ẹgbẹ́ tá a adha yóò wá ní ìgbà tí àwọn tí wọ́n wà ní hajj tí wọ́n bá ti ṣe hajj tí wọ́n ti ṣe iṣẹ́ hajj tí wọ́n bá ti ṣe bùṣe bẹ́ẹ̀ náà ìgbà tá a bá gbà ẹ̀bù sí ọdún ẹ̀hún èyí tá à ń sọ yìí náà Eidul Fitr ọ̀nà wa ní láti mọ̀ pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò dá wa fèrè fẹ́ bá wo ọdún kọ́lọ́n tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde láàrin àwọn lárúbáwá ọjọ́ eré ni ọjọ́ tí ò ní ìkórí ni kò ní nǹkan kan pàtó tí wọ́n fi ń sùn ṣùgbọ́n àti ìtúnu àwẹ̀ àtọ́dúnléyà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó fi sun ìjọsìn pàtàkì kí ẹ̀sán wa kó lè bá kún níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti wá sọ fún wa náà níbẹ̀rẹ̀ Ramadan ìparí àwẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà ni a ṣe máa ń parí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ èyí tó wá ní pé anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Muhammad anábì ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi wa ansiku laha anábì ní ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ẹ bá ti dọ́pọ̀ wọn rọ́sùn bákan náà ẹ túnú tẹ bá dọ́pọ̀ wọn rọ́sùn wà á ń fi kò láha kọ́dà tẹ bá fẹ́ ṣe hajj oṣù náà lẹ́ẹ̀rí Ànábì ní fàyín gómà alaykum tó bá jẹ́ pé kòrókòró bá wà bọ́ sámà tẹ bá fàtí mọ̀ sàlàfí na yawma ẹ̀ka ọgbọ̀njọ́ kó pé Ànábì ní ṣáàhìdán tẹ bá méjì nígbà tí oṣù wọlé tẹ́lẹ̀rí méjì bá ti jẹ́rìí ànàbìnrin fàṣọ́mù wà áfìtìrù ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bákan náà ẹ túnú àwẹ̀ ṣùgbọ́n a ti ṣàlàyé ṣáájú ipe níbẹ̀rẹ̀ àwẹ̀ ẹlẹ́rìí kan tó nítorí àkọọ́lẹ̀ Abdullahi ibn Umar radiyallahu anhu tó sọ pé tààrọ́ an-nasu al-hilal pẹ̀lẹ́ yà nàgbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn yẹn máa ń wọ́sù àkọọ́lẹ̀ eléyìí ló fi hàn wá wípé béèyàn bá dá oṣù rí tó aláfẹ́ bá ti gbà lọ́wọ́ rẹ̀ tẹ́nìkan bá ẹnìkan ṣoṣo tó bá dá oṣù rí táláfẹ́ bá ti gbà lọ́wọ́ rẹ̀ ó wọlé níbẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n níparí àwẹ̀ àárín nǹkan tí ó wá mú àárín nǹkan tó yọ ìparí àwẹ̀ kalẹ̀ lànàbí sallallahu alaihi wasallam sọ pé fa in shahida shahidan wa fi riwayatin musliman mùsùlùmí méjì tán bá ti jẹ́rìí pé àwọn arósù kànábì ni fàáfìrò ẹ̀túnú náà àkọlé wà lọ́dọ̀ imamu Ahmed àti ìmáàmù Nasa'i tẹ́bá wo ẹ̀rí pé wà ní bàmú sí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa pé inna ummatun umiyya anábì ní àwa mùsùlùmí àdéṣì àdéṣì ìmáàmù Bukhari àdéṣì ìmáàmù Muslimi anábì ní àwa mùsùlùmí inna ummatun umiyya anábì ní ìjọ tó jẹ́ pé kò sí tó kàn wá pẹ̀lú àkọlé kan ọ̀rọ̀ ìṣirò àbí àkọlé kan àkọọ́lẹ̀ tó bá dìbì ọ̀rọ̀ oṣù ni anábìnrin láàánà tó wà lánà sọ anábìnrin tó bá ti kò ní ìdíkà ṣàkọọ́lẹ̀ rẹ̀ kò ní ìdíkà ṣèṣirò ẹ̀ anábìnrin aṣáàrò hákàdá wà hákàdá wà hákàdá àwọn onímọ̀ sọ pé ní ọ̀nà tó túmọ̀ sí ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ àwẹ̀ kò ní bá ṣe pẹ̀lú pé hisab kò ní bá ṣe pẹ̀lú ìṣirò láti wá gbé ìṣirò lé ẹ pé gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní àṣìṣe níbẹ̀rẹ̀ àwẹ̀ kò tún gbọdọ̀ ṣe àwọn tó ṣe níbẹ̀rẹ̀ náà ní parí anábìnrin la ọ̀rọ̀ oṣù so mọ́ kò so mọ́ ìṣirò ọlọ́ọ̀bù so ìmọ̀ ara wọ kò so mọ́ ìmọ̀ hisab ẹni tó so mọ́ ọ̀nà ẹni ká fojú gan ni wà á fi rú lè ròyà tì í lọ fi jẹ́ pé gẹ́gbà ṣẹṣẹ níbẹ̀rẹ̀ Ramadan náà kọlọ́ba kó má sáà dání ìjọsìn fún wa á mú sùúrù àwọn tí wọ́n sọ pé wọ́n rọ́ṣù àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àwọn aláṣẹ wa ní gbogbo Nàìjíríà lápapọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa pé wa'tasimu bihablillahi jami'a wa'tasimu bí habilillahi jami'a ọlọ́ni gbogbo wa káwà lẹ́yìn ọ̀kan ká máa kò sá àwẹ̀ ti pé àwẹ̀ ti lú wa àbí àwẹ̀ kan lábẹ́ àmírù kan àbí lábẹ́ jama kan anábì ní asọ́wọ́mọ́ yawma yasumu an-nas anábì ní àwẹ̀ ìjọ táwọn yàrá ń jà náà ni bákan náà wal fitru ọjọ́ tẹ́ tunu àwẹ̀ náà ìjọ tí gbogbo ayé bá ń tunu àwẹ̀ náà ní àwùjọ tí ẹ wà ní ilé ìjẹ kókó àkọ́kọ́ tábàtú adókun ọrọ̀ sùn bí ìnìláhi tààlà gẹ́gẹ́ a ṣe máa retí rẹ̀ ní ọjọ́ tí ó ṣe dédé yọmọl jùmọ̀á ẹgbẹ́ yọmọl jùmọ̀á ìní tá a ti wọnú ẹ̀ báyìí ìní Ramadan ìní yóò pé twenty nine ọjọ́ yìí náà ni wọ́n máa ń retí pé ṣé wọ́n rò sọ àbí wọ́n rò sọ bá ti rò nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì tálù náà tó tọ́ka sí òun náà ní tarí nínú Suratu Al-Baqarah ọgbọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì aya one eighty five náà alukur'an alkarim ọlọ́ba ni walitukmilu al-iddata walitukabbiru allaha ala ma hadakum wala'allakum tashkurun ọlọ́ba ni walitukmilu al-idda ọlọ́ba ni ààwẹ̀ yín ẹ̀ka kó pé yóò tó yẹ kó pé yàní tẹ́ ọlọ́ni wà lè tó kún mélòó lè ẹ̀dá ọlọ́ni ẹ̀ka ọjọ́ kò pé wà lè tó kábìrò lọ́ha àlẹ́mà àdàkùn bákan náà ẹ máa ṣe ìgbétóbi ọlọ́run ẹ máa wí gbólóhùn Allahu akbar lórí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin yín mànà wa la'allakum tashkurun torí pé tẹ́ bá ti ń dúpẹ́ fọlọ́run ọba tẹ́ ń gbé fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ́ fi káyé oṣù pé ó tẹ́ yóò mọ̀ pẹ́ẹ́dù fún ọlọ́run bá lórí ọ̀rẹ́ tó ṣe yín afọ́àgbà ìlú mọ́mọ́ sáàdì nígbà tí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní àyà yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa pé káàka ọjọ́ kó pé wọ́n ní lè alla yatawahamu mutawahimun anna siyama ramadan yasulu al-maqsuda min obi ba'di wọ́n ní ká má lọ àwọn náà bárò ẹ̀ àwọn kan tí wọ́n ní àwọn gbà bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n tún gbà láàrin wọ́n tún dá ń parí à ọlọ́ni wálé tó kún mi lọ́lẹ̀ ẹ̀ dá tí ò bá ti sí ìdíwọ́ lẹ́yìn èso obìnrin tí ń ṣe nǹkan oṣù ọlọ́ni ẹ̀ka ọjọ́ ó pé mọ́kàndínlọ́gbọ̀n kápẹ́ rọ́ṣù tẹ́ ẹ̀ bá rọ́ṣù ẹ̀ka ọjọ́ ẹ̀ka ọjọ́ kó pé ọgbọ̀n ọlọ́ni bákan náà tẹ́ bá ṣe léyìí wálé tó kábíọ̀rù lọ tẹ́ bá ti ń gbọ́ pọ́n rọ́ṣù yẹn ẹ̀ máa gbé títóbi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ni ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ pé tá a bá gbọ́ pé wọ́n rí oṣù oṣù shawwal mẹ́wàá lẹ́ ọjọ́ jumaa èyí tá a wà ń bẹ̀ yìí ní tá a sọ náà ní allahu akbar ọlọ́ba ni wàá lè tó kábírù lọ ẹ̀ mọ́ wá gbé títóbi fún ọlọ́run gbólóhùn allahu akbar ẹ̀jẹ̀ kó máa jáde lẹ́nu yìí àfọwọ́ àgbà alimami shafi'i yọ aleyhi rahmatullah nínú àkọọ́lẹ̀ tí alimami albayhaqi tamuwanu sunan wọ́n ní mamu shafi'i wọ́n ní ó gbà wá an jama'ati min at-tabi'in pé àwọn jama'a kan àwọn èèyàn kan nínú àwọn tán fojú kan àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé kánú yukabbiruna laylatal fitr fil masjid bí tán bá wà ní masalasi tán bá gbọ́ kó wọ́n rí oṣù àbí wọn àrósù bóyá ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n kápán rósù tán àbá rósù ní ọjọ́ tí àwẹ̀ bá pé ọgbọ̀n tó bá ti di alẹ́ kánú yukabbiruna fil masjid lálẹ́ ẹjọ́ náà dúdú wọn máa fi Allahu akbar yajharuna bihi ẹgbẹ́ kálukú gan ni ó máa dún sókè allahu akbar yóò máa pè allahu akbar yóò máa pè ránṣẹ́ allahu akbar huna allahu akbar unak wọ́n máa sọ ń bí wọ́n máa sọ lọ́hùn eléyìí ó tún máa ń pè nínú súnà táwọn èèyàn gan ti pàtì òun náà ni pé tán bá rí oṣù shawal tá a fi mọ̀ pé ọ̀la lọ́dún ìbáàdà àkọ́kọ́ náà ni allahu akbar ọlọ́ni wà lè tún kábìrù lọ́ha aláàmà àdàkùn ẹ máa gbé tóbi fún ọlọ́run ọba ẹ máa wí gbólóhùn allahu akbar lórí kó fi ọ̀nà mọ̀ọ́yìn. àfọwọ́ àgbà abu abdulrahman as-sulami abu abdulrahman as-sulami nínú àwọn tàbí àwọn ni ó fojú kan usman ó fojú kan abdullahi ibn mas'ud radiyallahu anhu oníkanu fi takbiri fil fitr ashadda minhum fil adha ó ní àwọn sàábà nabi wa muhammad sallallahu alaihi wa sallam kábàrà tán máa ń ṣe níbi ìtúnu àwẹ̀ tán bá rí oṣù lálẹ́ shawwal lálẹ́ ọjọ́ tí Ramadan parí ó ní kábàrà tá a máa ń ṣe a máa lágbára ju kábàrà tí náà dùn lọ allah akpa yẹri pé nígbà míì àì máa padà sípìlẹ̀ la sọ pé nínú nǹkan tó ń jẹ́sìn náà ni àtẹ̀fíyà wà tàrùbíyà àtẹ̀fíyà wà tàrùbíyà ká kọ́kọ́ mọ bí nǹkan ṣe kó rí ká mọ wá rí àwọn èèyàn lórí rẹ̀ àbí ọlọ́ọ̀bá yìí máa máa lò kó má sàfi jíǹkì ẹnì kọ̀ọ̀kan wa tó hmm. túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn onímọ̀ gan kábàárà allahu akbar ìtúnu àwẹ̀ ó wúwo ju ti iléyà lọ mẹ́wò nísìn tẹ́báwò tí iléyà ń gẹ ló ń kálukú máa ń fi ọkàn sí jùlọ lọ́wọ́ jẹ́ pé ibi tí àwọn onímọ̀ tí wọ́n bàbà rẹ̀ dé afọ́dé ibn hazmi inú tẹ́lá àwọn al-muhalla wọ́n sọ pé wà tẹ̀kbírù laylata eidil fitr fardun wọ́n ní kódà lọ́dọ̀ tàwọn ká máa sọ allahu akbar allahu akbar tá a bá ti gbọ́ tán àbárọ̀sù wọn ni fardun ọ̀ràn yàn ni lẹ́tùkọ́ ọlọ́wọ́ pé wàá lè tó kábìrò lọ ẹ̀ máa bẹ́ẹ̀ tóbi fún ọlọ́wọ́ bá wọn ni fàwọ́ àfi laylati Eid al-Adha hasan wọ́n ní bí alẹ́ alẹ́ alẹ́ Eid al-Adha kápọ̀dún léyà ni hasan ni wọ́n fọ́ pé mustahabu gan ni ṣùgbọ́n títí àwẹ̀ wájibu ni. Allahu ta'ala àbáàrin tó yẹ kí n sọ bẹ́ẹ̀ òun náà ni àwọn ọlọ́ba sọ pé walitukmilu al-iddata walitukabbiru Allaha ala ma hadakum ọlọ́ba ni walitukmilu al-idda ẹ̀ka iye ọjọ́ tó yẹ kẹ́ka fún àwẹ̀ walitukabbiru Allah ẹ máa gbé tóbi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gbólóhùn kábàárà bóòlù àti wa máa ń ṣe abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó wá nínú musannaf ibn abi shayba wọ́n ní abdullahi bin mas'ud allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walilahi alhamd ẹgbẹ́ eléyìí gbajúmọ̀ náà láwùjọ wa abdullahi bin abbas radiyallahu anhu wọ́n náà máa ń sọ allahu akbar allahu akbar allahu akbar walilahi alhamd allahu akbar wa ajal allahu akbar alama hadana gbogbo àwọn wọ̀nyí òun ni wọ́n gbà wá lọ́dọ̀ àwọn sàhábà nàbà muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó pé kò sí gbólóhùn kábàrà kan pàtó tánàbà muhammed sallallahu alayhi wa sallam tó pa wá láfẹ́ pé kí a máa ṣe eléyìí ni ìjọsìn àkọ́kọ́ walitukabbirullaha ala ma hadakum wala'allakum tashkurun ọlọ́ba ẹ̀kọ́kọ́ máa tóbi fún ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ti wá rí báwọn nínú àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fúnjọ́ ọdún òun náà ni àwẹ̀ tọ́lọ́mbà ti jí wa mọ́júmọ́jọ́ ọdún algofil káwẹ̀ ìwẹ̀ jánábà ìwẹ̀ ọ̀ranyàn eléyìí àkọọ́lẹ̀ rẹ̀ wà nínú sunan alkobra lọ́dọ̀ mamal bayhaki pé arákùnrin kan sáà aláró jùlọ aliya an algofil ali tí ṣe àléfà ẹlẹ́ẹ̀kẹrin arákùnrin kan bí nípa ìwẹ̀ ali wà sọ pé iktasil kulla yawmin alẹ́ ní tó bá wù ọ́ o lè máa fi dojoojúmọ́ ayé o lè máa fi wẹ̀ fakal arákùnrin sọ pé algoslo lẹ́bi wa algoslo ní tí mò ń béèrè gẹ́gẹ́ ni pé ìwé yìí tá a máa ń wẹ̀ tá a bá ní jánábà alẹ́ ní tó bá rí bẹ́ẹ̀ yẹ́wò máa jọmọ́ irú wẹ̀ ọ̀ràn yẹn yẹn wẹ̀ níjọ́ jùmọ̀ wà yẹ́wò máa arọ́fà wà yẹ́wò máa nahar bákan náà ìjọ àràfà ó ìwẹ̀ yìí ó ṣe pàtàkì bákan náà inú nǹkan tó ṣe pàtàkì òun náà ni àtàjámọ̀ lèlẹ̀ eid àwòfìlẹ̀ eid kéèyàn ṣe ọ̀ṣọ́ pé ọdún dé ká ṣe ọ̀ṣọ́ fún ọdún yálà bí situation wa ṣe rí yìí náà a tún gbọdọ̀ sọ̀sọ́ náà torí pé gẹ́gẹ́ sọ fún afẹ́lẹ́ ya'budu rabba hadhal bayt àpépọ̀ àpépọ̀ wa yẹn kọ́ ni à ń sìn ọba tó pàṣẹ àpépọ̀ yẹn iná láfẹ́sìn gẹ́gẹ́ bọ́lá ọba ìsọfún aná al-Qur'an al-Karim ọlọ́ba ni ya bani Adam khudhu zinatakum inda kulli masjidin ẹnu Suratul A'raf àyà 31 ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ anábì Adam gbogbo ìgbàkúgbà tẹ́ bá fẹ́ sin ọlọ́run ọba ẹ̀ máa bọ́ sínú ọ̀sán yìí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu ó ní Umar radiyallahu anhu ó lọ sọ́jà ńjọ́ kan ó wá rí aṣọ kan tó jojú ń gbèsè ó wá sọ fún àgbà Muhammad sallallahu alaihi wasallam pé ìwọ òjíṣẹ́ ọlọ́ba ibta ààbìhì tajamal biha lil eid wal wufud ó ní wọ́n jíṣẹ́ ọlọ́run ọba aṣọ yìí wọlé kó ra kó máa fi ṣọ̀ṣọ́ níjọ yídì bákan náà tá a bá ní àwọn akọ̀tàn wa kí wa kó máa bù sára kó máa fi ṣọ̀ṣọ́ gbọ́dọ̀ ẹgbẹ́ ànábì wa Muhammad owó sàn yẹn lẹ́gbẹ̀gbẹ̀ aṣọ yẹn kò bá nǹkan tí ọkùnrin mùsùlùmí lè wọ̀ mu ṣùgbọ́n àwọn onímọ̀ wọn padà fáyọ gẹ́gẹ́ bí afọwàdà Ibn Qudama al-Maqdisi wọ́n ti sọ nínú al-Mughni wọ́n ní yadullu àlà anna tajammula indahu pé tó ti bẹ́ẹ̀ àdìsí tó wà lọ́dọ̀ mọ́ Bukhari ó ń tọ́ka pé kán sọ̀sọ́ níjọ́ ọdún fi áàdì ìlmàwáàdì káàna mashura pé ká máa sọ̀sọ́ tọ́dún bá dé adẹ́pẹ́ nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn ni àfáwọn àgbà Imam Malik wọn lọ sọ pé samitu ala al-ilm Imam Malik ni mo dọ́ta àwọn onímọ̀ tó jẹ́ pé wọ́n máa sọ yí pé yastahibuna at-tib wa az-zinata fi kulli àwọn onímọ̀ máa ń fẹ́ pé gbogbo ọkùnrin kó wọ lọ́fíńdà kó sọ̀sọ́ káwọn obìnrin náà sọ̀sọ̀ sùn náà ti mọ̀ pé tóbìnrin bá ń jáde lọ àwọn ìwọ lọ́fíńdà ń tún wọn kò lẹ́tọ̀ obìnrin lọ́wọ́ lọ́fíńdà nu ilé tó bá fẹ́ jáde àfi kó fọ́ kó lára wà ilá yóò mọ̀ ìbẹ̀fẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni al-aklu qabla al-khuruj anabi máa ń jẹun kánabi ò tó jáde anazun malik radiyallahu anhu òní kánà rasulullah sallallahu alayhi wa sallam la yagudu yawma al-fitr hatta yakula tamaratin hadith imam bukhari ó ní níjọ́ túnú àwẹ̀ anabi kì í jáde lọ kẹrùn títí tí ó fi jẹ níwọ̀n bá dàbí náà díẹ̀ bákan náà nínú rìwáyà náà lọ́dọ̀ mọ́ bukhari ó ní wàyà kúlù ó ní àwẹ̀ tìrọ̀ wítìrì lánàá gbọ́ àmọ́ ń jẹ ẹ̀ ń òní nọ́mbà tí méjì ò lè lọ́nà ẹ̀ láì bá fẹ́ kù bí kò jẹ ọ̀kan àbí kò jẹ mẹ́ta àbí kò jẹ márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so nínú súnà náà ni pé tá a bá ti ń lọ a máa ṣe allah akbar a máa ṣe lọ níta tó sọ gbélé ni pé kódà ibi tá a padà yọrí ẹ̀ sí gbogbo nǹkan iná náà láà ṣe láì tá a ti ṣe ìjọsìn wa náà nítorí abdullahi ibn umar radiyallahu anhu ó ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr fayukabir hatta ya'ti al-musalla ó lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam anabi tó bá ti bọ́ta ń lé allahu akbar allahu akbar anabi ma gbé kábàrà fún ọlọ́run ọba títí tí ó fi débi tí ó ti kírun hatta yaqdi as-salat títí tànà bí ó fi kàn fa idha qada as-salata qata'a at-takbir tánà ìgbà tó wá kírun tán tẹ̀kìbẹ̀rù ti wá sọ̀pin nìyẹn ìyàtọ̀ ti tẹ̀kìbẹ̀rù tọdún nìyẹn yóò bẹ̀rẹ̀ láti alẹ́ alẹ́ ìjọ tí wọ́n bá rọ̀ṣù tàbí táwẹ̀ bá pé ọgbọ̀n tábà ti kírun tán kò sí kábàrà títí ọdún ìtúnu àwẹ̀ mọ́ eléyìí náà nínú ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì bó ti pé lábẹ́ ẹ̀kọ́ tá a sọ yìí ẹ̀ka máa wá gbé kábàrà lóhùn kan náà níjà máa eléyìí nígbà dáadáa lẹ̀ tó jẹ́ pé àwọn onímọ̀ wọn kọ fún wa látara pé kò sí àkọọ́lẹ̀ rẹ̀ nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ni anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní tètè máa ń kí ìrun ọdún gẹ́gẹ́ bá ṣe rí àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ Abdullahi ibn Busayr sahibu rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n níjọ́ kan arákùnrin nínú àwọn sàhábà anábọ̀ muhammad ó jáde wá sí eid ìgbà tó wá dé eid wọ́n ní fa ankara ibtọ́ al-imam bí mọ̀mọ́ sì wá ń fàkùnù nù bó ṣe pẹ́ kí mọ̀mọ́ tó dé síbi tí wọ́n ti kírun arákùnrin bẹ̀rẹ̀ sí kọ̀rọ̀ ojú sí wọ́n sọ pé inna kunna qad faragna sáàtànà ààrẹ ọ̀nà láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa irú àkókò yìí àti ìdájú àdísì wà lọ́dọ̀ Abu Dawud àti Ibn Majah eléyìí ló fi jẹ́ pé àwọn onímọ̀ ṣàlàyé fún wa pé àsìkò tí ń sọ yìí wàdálíkà hínà tẹ̀sílẹ̀ nígbà tí oòrùn ti yọ nígbà tó oòrùn ṣẹ̀ṣẹ̀ yọ tán làwọn onímọ̀ sọ pé á farabalẹ̀ tó oòrùn bá ti yọ tá a bá ti fi bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ àsìkò yìí dì nìyẹn bó ti yẹ pé tó bá jẹ́ Eidul Fitr wọ́n fẹ́ kó jẹ́ pé ká tún fa àsìkò yẹn wá sẹ́yìn níwọ̀n àbá ṣe àgbẹ̀ Eidul Fitr gẹ́gẹ́ bó sọ wánú àdéhìí pé wà á mẹrọ anabi sasana ń pàṣẹ à ń tún àdá pé káyọ zakatul fitr kọbla kòrójì nas ilẹ̀ musalla táwọn èèyàn tó lọ kírun yẹ́bù sọ́nà àdìs abdullahi bin umar wọ́n tá a bá fi wọ́n lára balẹ̀ tá a bá fi àwọn èèyàn lára balẹ̀ díẹ̀ yóò jẹ́ kí wọ́n ní àǹfààní láti lè kí sọ̀látùl eid láti lè yọ jáka wọn láti yọ zakatul fitr wọn kó tó di pé wọ́n wà sí yídì bó la ṣọ́ máa kò ní àdán kò ní kọ́mà gẹ́gẹ́ bí Jabir bin Samra sọ fún wa ó ní sallaytu ma'a rasulillahi sallallahu alaihi al-eidayn ghayra marratin wala marratayn bi ghayri adhanin wala iqama ó ló ń kírun yìí dì pẹ̀lú ànàgbà Muhammad sallallahu bẹ́ẹ̀ náà ni pé eh, salatul eidayn rákà rẹ̀ náà méjì náà ni gẹ́gbọ́sọ̀ alákọọ́lẹ̀ بأن أبو محمد صلى الله عليه وسلم قال عمر رضي الله عنه ولسك صلاة الأضحى ركعتين وصلاة الفطر ركعتين ركعتان صلاة الأضحى ركعتان أنيون أضحى ركع مجيني وصلاة الفطر ركعتان ينو تنوى ونا ركع مجيني ركع مجيني ركع مجيني كلا من كيم كيمب أتي صورة الفاتحة فبعد نقانا بسكوة لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب lẹ́yìn suratul Fatiha ẹni tó bá ní ìmọ̀ nípa ẹni tó bá nímọ̀ ó dáa púpọ̀ kàkẹ́ hal atata kàkẹ́ sabbihisma rabbikal a'la kàkẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kàkà hal ataka hadithul ghashiya anabi a máa ké sura míì náà àkọlé wa panabi wa muhammad sallallahu alayhi wa sallam a máa ké suratu Qaf wal Qur'an al-Majid àti suratu iqtarabat as-sa'a. béèyàn bá wá mọ̀ yẹn náà gbogbo nǹkan tí yẹn bá mà kéèyàn ṣe kíni kéèyàn òkè. náà ìgbà tá àwa láǹfààní àti lọ sí mùsọ́lá tá láǹfààní àti lọ sí pápá tá àti lọ kírun súnà náà ni pé kakínlé àkọlé wa lọ́dọ̀ mọ́mọ́ Bukhari eléyìí gbogbo àwọn ẹ̀kọ́ tá a sọ yìí iná láàmúlò lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ẹ má jẹ́ àgbọ́ pé àwọn èèyàn ní múra fọ́dún ọlọ́run là ń ẹ má jẹ́ àdọ́ wípé àwọn èèyàn wọn ò ní lo lọ́fíńdà gẹ́gẹ́ bí àfẹnukò bó ṣe wá ní gbogbo tó fẹ́ jẹ́ pé gbogbo orílẹ̀-èdè Islam látọ̀rí Saudi Arabia ni tó fi dé Egypt ni tó fi dé Kuwait ni tó fi dé Emirates ní Dubai ni ní Emirates ni gbogbo wọn ni àwọn onímọ̀ tó fi dé Nàìjíríà wa náà gbogbo wọn ni àwọn onímọ̀ fẹnukò pé gẹ́lẹ́ bá nàbí ṣe máa ń kí bẹ́ẹ̀ náà láṣẹ kí ẹ pé ẹni tó bá jẹ́ òbí kò kí fún àwọn ará ilé tó bá lọ́mọ tó lè ti síwájú kó tì wọ́n síwájú pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tá a sọ ẹ̀ àti mọ̀ pé kábàrà méje làkọ́kọ́ àrínà òní mà tó sọ pé kábàrà méje yìí pẹ̀lú tẹ̀kíbẹ́rọ́tì ìráàmù ni ọ̀sán pé mẹ́fà ni ó lẹ́yìn tẹ̀kíbẹ́rọ́tì ìráàmù àrínà òní mà tó sọ pé mẹ́jọ ni ó arínú àdán sọ pé mẹ́rin ní ọjẹ́ ìgbà tí wọ́n bí mọ́mú ahmed mọ́mú ahmed sọ pé alikulu jaiz bíyàn ké mẹ́rin bíyàn gbé mẹ́rin gbé mẹ́fà torí lọ́dún tó lọ ó fẹ́ da ẹni lẹ̀ nígbà táwọn sọ pé ibi táwọn fèsì ni pé mẹ́jọ ni máa ń jẹ ó sì nídìí tí fi máa ń jẹ mẹ́jọ lákàtà pé masala tó mọ̀tàlá fún sí gbá imam ahmed imam adani alikulu jaiz gbogbo ẹ̀ pátá náà ló dáa kábàárà méje náà ni lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì yàtọ̀ fún kábàrà tá a fi dìde láti ilẹ̀ láti ọ̀rọ̀kọ ákè náírà kan méjì a lè kí papọ̀ gẹ́gẹ́ bí ẹbí nínú ilé ẹni tó bá yẹ kó nìkan ló dá wà kó dàkí kó sálámà kó wá ní kútùbà tiẹ̀ tẹ́gbẹ́ gẹ́gẹ́ bí akọ́lẹ̀ tó alọ́dọ̀ ọmọ Bukhari tó wà nínú Sunan Bayhaqi náà ìgbà tí irú ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ tánà zùn Malik radiyallahu anhu tó dànù kí n lé kìí pé kòrónà ló ṣẹlẹ̀ o Anas zùn Malik kò láǹfààní àti lọ́ọ́ jọ́ìn ní jama fún un ó wá pe àwọn ọmọ ó pe àwọn ará ilé ó pọ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ó wá ti ọmọ ọ̀dọ̀ ẹ̀ síwájú wọn kẹwọn fún wa lọ́dún náà tó bó ṣe rí náà ni àbẹ Ọlọ́run subhanahu wa ta'ala an yataqabbala minna kó gbà lọ́wọ́ wa a sì bẹ náà èyí tó ń bẹ nílùú yìí kọlọ́wọ́ subhanahu wa ta'ala kò gbé kó fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. jazakumullahu khair òun náà láti gbọ́ yọ kákẹ́ àwọn wá ń o ìjọba láwọn ká kó jọ kẹ́nìkan máa yàpá ìjọba ká kírun wá nílé ọlọ́run ó gbà ìta kí nílé nígbà tí ó bá tún fi dẹ̀ mí yóò ti fún wa láàyè ká kó jọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yóò gbà gbogbo ẹ̀ náà tí ó bá fi dilé yá inshallah ta'ala á pàdé yídì ẹ̀bọ́lọ́run ti pọ̀ eléyìí náà. ẹ̀dá kan jẹ́ kí mọ́ ṣe ṣàlàyé ẹ̀yẹn ká sì lò bẹ́ẹ̀ ọlọ́run gbàjọ sí ẹ̀mí kankan wa kò ní jù báyìí lọ fún tèmi asalaamu wa rahmatulahi wa barakatuh. أن أهل الفلاح حي على الفلاح àmọ̀tàjẹ́rò IBR 92.5 FM